Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. bí ó ṣe lágbára tó kí ló ṣẹlẹ̀. ó a physical or it can, it can, it can come a physical realm or spiritual realm. You can the secret of the elements can God can leak it into your head either in the spirit realm or in the physical realm. Àṣírí iṣẹ́ àdúgbò tí àwọn àfẹ́ ṣe yẹ ọlọ́run lè ó lè fi hàn wọ́n nínú ẹ̀mí kó tẹ̀lé e ní ti ara láì praise God. Hallelujah. mo ní àwọn bàbá yìí ṣàtúnṣe mo kúrò ní ìṣẹ̀lẹ̀ àná èyí náà bọ̀. má lè jọ bá rí tí àṣírí tí ẹ bá fi sùn lọ́wọ́ tí ò bá sí ìrànlọ́wọ́ náà ó tó kọ́kọ́ máa ṣe ní pé kì í jẹ́ kí èèyàn gbọ́dọ̀ tí o tó sùn. ẹgbọ́n tí mo sọ ìwọ́n ń gbàdúrà fún olúwa tú àṣírí àwọn èèyàn rẹ̀ fún mi kí ni ìpinnu fún ayé rẹ̀ nígbà tí ọlọ́pàá gbọ́dọ̀ fi kàn tó wá lágbára naturally woman approach dey lọ́wọ́. Ìmọ̀lẹ́ yẹn.

kò báyọ̀ náà tẹ́lẹ̀ gbà ó kọ́kọ́ kù yá ẹ̀ báyìí.

gave him my job. Now, of course, let me, let me, let me students. Uh, the people and the to and destroy the revealed secret plans of the wicked. Prayer wà láàyè. bẹ́ẹ̀ ni ó pétérù níṣẹ́ àdébòkú ọmọ bàbá. Bunu söyle. Praise the Lord. mercy. Thank you. Jésù olówó ó ní wọ́n ti gbà wọ́n bí ètò orógbà wọn lè bẹ ní abẹ́ èdè wọn. Àwọn ọ̀gá wà ẹ̀dá wọn ẹni tí wọ́n ní tí wọ́n ọ̀pọ̀ àwọn ẹni ló wà. Wọ́n gbà wọ́n wọ́n bí kí ni bí ètò. nígbà tí